Pay you, God bless you, God bless you. Yeah, Ṣẹ́gun Johnson. Òun náà wà bí ọ, ṣó lè náwó yẹn tán? Ṣó lè náwó yẹn tán? Ṣó lè náwó yẹn tán? Ṣó ní lọ tán. Ọ̀rọ̀ ni ladies gentlemen, ẹ jẹ́ ká pé bọ̀dá wa Sàámú Alájọ. Sàámú! Mo mọ̀ mo ṣe mistake, Sàámú Alájọ kọ́ ni mo fẹ́ o kí ló ṣẹlẹ̀. mo ní tẹ̀lẹ̀ wá. ìwọ tí mo bá wà ń bí tó o mọ̀ pé inú ẹ dùn láti wà ní kọ́kọ́ pa àtẹ̀wọ́ fúnra ẹ̀. ìbọ̀dọ̀ rẹ̀ ìbọ̀dọ̀ wà yìí. Inú rẹ̀ wo lọ́wọ́ ẹ̀ sókè báyìí.